سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه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 mo kí gbogbo ìkàlẹ̀ gbogbo àwa àjọmọ́ Moshibuddin Islamic Foundation ní Victory Street barak bus peace estate ní command ìkọ́lá ìlúmà ìpájà lẹ́kọ̀ọ́ ó kí gbogbo jama ti ń bẹ lábẹ́ orúkọ dáadáa yìí ọlọ́pàá sábà wà sẹ́yìn lẹ́sùn lórí. àkójọ tí a bá ti ń kóra wa jọ láti bára wa sọ ọ̀rọ̀ lọ́rùn àkójọ dáadáa nínú àkójọ bẹ́ẹ̀. pàtàkì jùlọ níbi nǹkan dàrú délé ní ká wá rírú àkójọ ẹ̀yin bàbá wa àtẹ̀yìn ìyá wa báyìí. tí èyí sábà ṣàkójọ àwa ọ̀dọ́ tí ṣòkòtò wa máa lókè tá a kọ́ ẹgbẹ́rú ẹ̀yin bàbá wa làbá lọ rẹ́rẹ́rẹ́ ẹ̀yin ìyá wa làbá lọ rẹ́rẹ́rẹ́ ní tọ́pìkì wo lẹgbẹ́ káwa gbé yẹ̀wò kó máa wá jẹ́ kí ló ba ìsìláàmù jẹ́ àkóyẹ ká kí ló àkójọ bẹ́ẹ̀ mo kí púpọ̀ níbo yòó ọlọ́mọ sábà wa sẹ́yìn lẹ́sàn mo wá lérò gbogbo kíkí tá ń kí wa yìí lórí ìgbìyànjú yìí ọ̀dọ̀ àwọn ẹni tí ó máa padà sí òun náà làwọn tó ń dà gẹ́gẹ́ bí àáfàá fún wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwùjọ náà ni ò bá dá kálẹ̀ ṣíṣe ni wọ́n ní àwọn àáfàá tó dáa àwọn gbà táwọn àáfàá bá ń dàrú òun làwọn ọmọlẹ́yìn náà padà ń ya ìyàkuyà àwọn ọ̀rọ̀ kan bẹ tá a máa gbọ́ káàkiri tá a máa rí pé tí e bá ṣe pọ́ ga àwọn kìíní yìí wí báyìí ní eléyìí náà ní wí báyìí ká ní táwọn ọ̀gá wọn wí náà ní ẹni tí kálukú náà bá máa wí rèé ń já sí pé gbogbo ọlá àti ọlà tá a dá padà fúnjọ máa Muhibbuddin Islamic Foundation ẹja dá padà sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àlùfáà wa bẹ́ẹ̀ ọlọ́mọ sábà wa sọ wọ́n lórí. bí ìbá wa mọ gbogbo èèyàn ọmọ àwọn fadilatul ustaz al-fadil Idris habibullah ta'ala wa ra'ah ọlọ́mọ sábà ń sàlékún dáadáa fún wọn. wọ́n bù kéré lẹ́ẹ̀kan náà fi ń sọ pé bóyá ọdún mẹ́ẹ̀ẹ́dógún lèmi àtàwọn ti mara wa mo lérò pé wọ́n bù kéré ni torí tẹ́mi rò pé yóò jọ á yóò kọjá dáńpé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún. dáadáa kan wá ń bẹ tí mo máa ń appreciate lára wọn kódà mo yìí máa ń kọ́rọ̀ lè sọ̀rọ̀ báwọn èèyàn kọ̀ọ̀kan láwọn agbègbè míì èlé ọ̀kọ̀ọ̀kan máa kéèyàn máa kojú bọnu bíbélì lọ́lẹ̀ èyí ọgbẹ́ kìíní kan ọyẹ káwọn èèyàn wa kan mọ̀ pé báyìí ló ti yẹ kó rí áhìnà tí mo kọ́kọ́ mọ̀ aláì wọ́n jẹ́ sàn mẹ́rin ọlọ́mọdé àbáwá san wọ́n lẹ́sàn lórí àkójọ kan làájọ́ máa ń wà ń gbà náà inú iṣẹ́ tá a máa ń sábà lò wọ́n sínú jẹun tí ẹgbẹ́ ìjọba bá ti ti gbá fèrè mú tọ́ba ti wọ bẹ̀rọ báyìí kálukú lọ ẹwù ẹjẹ́ káwa tó kù mọ́ lọ ní sún ìsáàbì tí fi ń bẹ́ gbòó alhamdulillahi lẹ́bí ibi ní ti yé ìsẹ̀jú mọ́tò àlà. àwọn tó bá gbẹ́rù iṣẹ́ ń dá ní àgọ̀rọ̀ gbanijọ́rẹ́ ni lójú máa ń gùn wọ́n yóò wá máa mú wọn wò ó pé kò sí táwọn ò lè ta sínú Islam kò sí táwọn ò lè takò àmàdúgbò abáwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìjọ mo ní mo ti mọ̀ wọ́n tí búrẹ́kì ibi ìbọn ti sọ́lẹ̀ kan bí ọdún mẹ́wàá tó wá wá kátó tó wá pàdé lé ní yìí ọlọ́run ò jẹ́ ń gbọ́ pé kinní kan ti wá wà well established inú Islam káwọn wá láwọn wá ka bíbélì kankan mi ẹ̀yìn rò pé mo gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu wọn ṣe pé àwọn kan bá ti wọn débi èmi ní sí láti ní mo ti wá fún yín ní fatuwa bí gbogbo yẹn mọ́ lọ rí jájá ìkankan làwọn náà bá débẹ̀ o ọlọ́run ò já ẹ̀ lọ́dọ̀ tiwọn ẹ̀rí bá bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́ngbà wọn wọ́n ń gbà tún títí láàjọ́ kan ìyẹn sí bí ọdún mélòó lọ olóòtún tòun tún ṣe ìṣáàṣì lọ́dọ̀dọ̀ tó mọ́ ṣe náà ni ẹ̀dàkùn amọ̀rúnmìlà mọ́ jẹ́ ohun ọlọ́run ni yóò bá

ànábì ọlọ́run la ilaha illallah Ọ̀rúnmìlà òjíṣẹ́ ọlọ́run ádámọ̀ èsà ànábì ó níbi kan tẹ́ bá ti kílẹ̀mù pé ádámọ̀ ànábì ọlọ́run yáyá òun tó ń sọ̀rọ̀ yìí náà ọmọ ànábì ọlọ́run ló ń lò ó la hawla wala quwwata illa billah ẹ̀dá kò ní ìbá ti wọ́n rò kùnú wọ́n wí ọ́dì ọ̀dà ìgbà wo láà ní káwọn ànábì ọlọ́run tẹ́lẹ̀ ó ní ẹjẹ́ fún alákòjúwe kan ànábì wa Ibrahim òun ló bí ànábì ọlọ́run méjì kan ó bí ishaq ó sì bí ismail ishaq tó bí ara rẹ̀ làwọn bànú israẹ́lá ó ní wọ́n ti jáde ànábì ismail tó bí ara rẹ̀ làwọn lárúbáwá ti jáde ara rẹ̀ làgbẹ́gbà muhammad ti jáde ẹ̀dàkùn bọ́mọ lárúbáwá jáde pé àwọn bàbá lábá gbó òun ànábì ọlọ́run ni wọ́n ẹ̀dàwò kí ni yìí wá ní níní so kí n pẹ́ra mi lọ́mọ pé àwọn ọmọ ànábì ọlọ́run ni mí ẹ ó dárí ọmọ ọmọ ànábì ọlọ́run náà gbogbo wa torí gbára Adam àìsára ti wá Hawa gbogbo adáwọn bẹ́ẹ̀lẹ́ ayé ìgbà ti wà yìí gbọ́ ọlọ́run ó tẹ̀ wá parí gbogbo ẹ̀ ọlọ́run níbi ó ti dá wa ní ẹ̀mí ẹ̀yọ kan báyìí يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ọlá níbi ẹ̀mí kan ló ń ti dá wa níjá sí gbogbo àwọn ànábì ọlọ́run tán wà òun bọ́n bá jẹ́ bàbá mú wa bọ̀dá wa ni wọ́n àwa kanra wa àbá kanra wa so kí ọwọ́ dẹ̀rọ pọ̀ fẹ́ kílèmù ìjọba ànábì ọlọ́run àìmọ̀kan tí ń bẹ lára rẹ òun náà ní jẹ́ ọ̀la mú yóò mú wa báwọn sáàdù wa ìdírísì tó pẹ́ jazakumullahu mo wá fi tí wọ́n tú gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ń bẹ níkàlẹ̀ ọlọ́run bá wa sẹ́yìn lẹ́sọ̀ lórí àwọn sáàbù wa tù sí bí àwọn sáàbù wa ní ẹ̀gbẹ́ bí náà àti àfáà mi lẹ́gbẹ̀ẹ́ yàn yín náà ẹ bá ti gbọ́ bá ti ní àfi mọ̀kámọ̀ àfi mọ̀kámọ̀ mi nìyí ọlọ́run tá a bá wa kàlẹ́kùn dáadáa ó gbóòdà mọ́ níkàlẹ̀ àwa kí wa pé ọlọ́run tá a kàlẹ́kùn dáadáa fún wa. nítorí àsìkò ọjọ́ sì ti lọ ọ̀rọ̀ tá a sì fẹ́ gbéyẹ̀wò yìí ó pẹ̀ káàkiri ó sì tẹ́jú ó sì pàtàkì ká gbìyànjú pẹ̀lú ara wa ẹ̀yin bàbá wa mo kí púpọ̀ mo sì kí ẹ̀yin ìyá wa náà àkọlé ni pé nàwákìdù islam nàwákìdù al-islam wọ́n ní what nullifies islam kí ni nǹkan ọ̀hún tí ń ba islam jẹ́ mọ́ yẹn lára hmm, ó pàtàkì ká gbọ́ ẹlákùn ẹni bá ń kírun tí ó kẹ́kọ̀ọ́ tí ń bàrún jẹ́ yóò máa ṣe tí ń bàrún jẹ́ àbí òní máa ṣe yóò ṣe yóò máa kírun o ẹni tí ń gbàwẹ̀ tí ó kẹ́kọ̀ọ́ ń pa kí ní ń àwẹ̀ jẹ́ àìwá kẹ́kọ̀ọ́ rẹ̀ ń pa tí ń àwẹ̀ jẹ́ òun wá ń ó sì dá ẹnu ó sì ọ̀rá mú omi tábìlì kan náà ni o. ó sì ọ̀rá bí tí sọ̀rọ̀ láníyàn pé mo ń gbàwẹ̀ lóòótọ́ àmọ́ orí ń fọ́ mi ló jẹ́ mọ́ lo paracetamol lójú ara tiẹ̀ àwẹ̀ rẹ̀ wọlé àbí ò wọlé bá wá ba àwẹ̀ jẹ́ ti bàjẹ́ àbí ò bàjẹ́ nítaṣe níbi ẹ̀kọ́ tó yà ilé nínú bẹ́ẹ̀ náà wá ní ìsìláàmù táǹkì ìsìláàmù ń ìsìláàmù a máa bàjẹ́ báluwà láti ń bàjẹ́ ìsìláàmù a máa bàjẹ́ báwẹ̀ tá ń gbà sí ń bàjẹ́ ìsìláàmù a máa bàjẹ́ bírun kíkí ṣe máa ń bàjẹ́ kí wá ló ba ìsìláàmù jẹ́ kìí ṣe nǹkan ẹyọ kan kìí ṣe nǹkan méjì kìí ṣe nǹkan mẹ́ta kìí ṣe nǹkan márùn-ún kìí ṣe nǹkan mẹ́wàá.

bó bá tún wá ṣe wà sí táwọn èèyàn bá gbà lọ́wọ́ rẹ̀ ó tún dáná báwọn èèyàn bá tún wá lọ rèé bá spread yẹ táwọn ayé wá ń lò ó bẹ́ẹ̀ yóò mọ ní kọmíṣẹ́ èrí burúkú lára gbogbo ẹni tí máa ń lò fẹ́nu rẹ̀ tó fi sọ̀rọ̀ olúwa o gbogbo dábàá sọ́yà ilé ní ọlọ́dàkùn bá wa lé ìfẹ́nu jìnnà sí wa ìfẹ́nu ìfẹ́nu bébí ti fẹ́ rí ọlọ́dàkùn bá wa lé ìdènà gbogbo dábàá wa tó lu amọ́sàdúnṣe dédé kọ́ ọ̀nà mọ́ kọ́ ọ̀nà rọ̀ kọ́ọ̀lá sàhárà. àrísìkí kan bẹ àlímọ̀ sọ̀rọ̀ rẹ̀ bàbá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí. ó ń la àrísìkí ká sọ̀rọ̀ kó yéèyàn àrísìkí ni ọlọ́dà fún mọ́tìkì náà wà lárísìkí yìí. ní tá a bá sọ ní òkú ilé ni mọ́tì àti yéèyàn máa. àwa náà táwa gbọ́ àrísìkí kan bẹ táwa náà bùkátà sí òun la àrísìkí ká gbọ́ ọ̀rọ̀ lágbọ́yé. àgbọ́yé táàtọ̀ àrísìkí rẹ̀ ọlọ́mọṣà bá wa pè é ní gbogbo jàmáà náà. má ṣàwa lálásì sọ má sì fi jàmáà náà lálásì gbọ́ ọ̀la Al-Qur'an Al-Karim kí ló bà ìsìláàmù jẹ́. ẹni bá ṣe ní tó bà àwẹ̀ jẹ́ tí ò wá jẹun mọ́ lẹ́yìn ìgbà náà kò sì mú mọ́ lẹ́yìn ìgbà náà kò báyàwó rẹ̀ lò pọ̀ mọ́ lẹ́yìn ìgbà náà ẹ̀dá kò tó láwẹ̀ kò láwẹ̀ ìtàn fèbí panú ni kò láwẹ̀ ìtàn fèbí panú ni ẹni tó ṣàdùàlá bí ti ń ṣàdùàlá lọ́wọ́ náà ní ti ń yasó bẹ́ẹ̀ ni ya tó ìwà ń kàn sí ìwà ìwà lálọ́ sí ẹ̀ ó tún fọṣẹ̀ tán ó tún ya tó ìṣèlú ọmọdálásí bẹ́ẹ̀ ó tún dórí ìrun ìtú ya tó ó dà kí ìrun lọ bẹ́ẹ̀ ẹ dákun jẹ̀mọ́ ìjó ní àlù àlá tó ṣe àlù àlá ti bàjẹ́ ọ̀rẹ́ ti yí àmọ́ kó mà lẹ́nu sọ fún ẹ̀yìn ìyá wa ẹlòmíì náà bẹ àjọ ìpariwo la ilaha illallah àmàlùwò ló kù ti ń pa níwájú ọlọ́run fáìlì rẹ̀ ó kọ́ rẹ̀ kìí ṣe inú fáìlì àwọn mùsùlùmí ló wà mọ́ ọlọ́run ti gbà yọ kó inú fáìlì àwọn mùsùlùmí ó ti lọ rí dùúrò ní torí pé ìsìláàmù ara rẹ̀ ó ti bàjẹ́ ọlọ́run dákun mọ́ ba ìsìláàmù ara wa jẹ́ ọlọ́run mọ́ sábà wa kíyèsí ìsìláàmù wa gbogbo tí ó bá bàá jẹ́ ọlọ́run mọ́ jẹ́ àrùn àdébẹ́ àkọ́kọ́ nínú tí mùsùlùmí gbọdọ̀ ṣọ́ra fún nínú tó ba ìsìláàmù jẹ́ òun náà ni òun náà ló sì tóbi a sì gbọ́dọ̀ mọ̀mọ́ ṣàlàyé rẹ̀ fúnra wa òun náà ni tá ń pè ní al-ishraku billah ẹ dákun ẹ bá ń pè jọ̀mọ́ ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ bá ń pè ẹ̀yin ìyá wa ẹ bá ń pè aywa al-ishraku billah ìgbà míì wọ́n pè ní ash-shirku billah ìtumọ̀ rẹ̀ ni pé ká wá kalẹ̀kalẹ̀ máa bá ọlọ́run wá orogún ká máa bọ́ lọ́run wẹ́gbẹ́ ká máa bọ́ lọ́run wá láfijọ́ ká máa bọ́ lọ́run wá láfiwé ká máa bọ́ lọ́run wá ìtọ́jọ́ wà ń pò kankan náà. ìjọ èèyàn bá ti báyé débẹ̀ wájú ọlọ́run ìsìláàmù tó lóun gbà ó sì ti domi látijọ́ náà kò bá àmà pariwo la ilaha illallah la ilaha illallah nǹkan pariwo lásán ní ohun ẹ wá mú tẹ̀sùbá rẹ̀ ìwọ̀n fa la ilaha illallah la ilaha wá fà á ibi ka one thousand ibi fa two thousand ibi fa seventy thousand jama nǹkan jẹnu rẹ̀ yà ní ohun ìjọ tó bá ilé wàhálà dé bó ọlọ́ni nídìí irun rẹ mọ́ bó ọlọ́ni nídìí àwẹ̀ rẹ mọ́ bó ọlọ́ni nídìí rẹ mọ́ ó wá gbogbo ojúmọ́ ayé kò mọ̀ jẹun láàárọ̀ kò mọ̀ jẹun lọ́sàn kò mọ̀ jẹun lálẹ́ ọlọ́rọ̀ ẹ̀sàn jẹ́ náà ní ìjọ ọba ti wá ń gbé mi lẹ̀ báyìí ọ̀tún wá ń gbé nǹkan mi lẹ́ẹ̀gbẹ́ wọ́n ti wá ń fojú èmi ọlọ́run pẹ̀lú ojú bí i ọtún fojú eléyìí náà wo nǹkan mi ọlọ́run lẹ́ni bá ti báyé rẹ̀ ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ bàbá túrú kí wọ́n ní ìmọ̀ ṣẹbọ sọ́lọ́run ẹbọ tó wá pé òun kò wá jẹ́ agbágbó yẹn tó ń pè ní àṣírikù sẹ́rígbónà àṣírikù ká pè é ní ìbọ́lọ́run wẹ́gbẹ́ ó lálàáfíà ju ká pè é ní ìṣẹbọ lọ ìbọn sínú yóò bá bábá ní ẹbọ ẹ̀rọ àwùjọ náà ń pè lẹ́bọ òní ká mú bí epo ìpèsè ọlọ́wọ́ jẹ́ pẹ́ fún wa dáadáa ká ṣèpèsè bóyá kọlùtù láwá mú awa tapo sí àwa kówó agánrán sí ẹ̀yìn ṣíṣe àtúwá kó sí àwa ń gbé ní àforíta méjì àforíta mẹ́rin ẹ̀rọ tí ò bá ń pè lẹ́bọnu àjùwà kẹ́rí ìran kan péré ni kódà kìí ṣe pé epo iyọ̀ òróró àbẹ́ ẹ̀kọ́ owó agánrán àtẹ̀yìn

kí ló mú di nǹkan wúwájú ọlọ́run ó ní pé a gbé e lọ bẹ̀ láti lọ rèé wá ìyọ́nú àwọn àlìjẹ̀nú kan àbáwọn ẹ̀mí òkùnkùn kan àbáwọn àgbà kan àbáwọn ìyá òṣòro kan àbáwọn àjẹ́ kan àbáwọn oṣó kan àbáwọn ẹlẹ́bọ lóògùn kan àwọn aníbà bá gbé e lọ́bẹ̀ làwọn àgbà òjò ní bínú mọ́ kẹrin tó wá jẹ́ kí epo tá a gbé lọ ń dorí fún ni pé àwọn ẹni tá a wáyọ̀ nù wọn àwọn gangan la sọ di ẹgbẹ́ ọlọ́run àwọn gangan la sọ di ẹgbẹ́ ọlọ́run la sọ dorogún ọlọ́run la sọ di pé ipò tá a gbọ́ lọ́run sí àgbàwọ̀n náà síbẹ̀ ìtẹ́ni tí ń gbẹ̀bọ̀ lórí ìtàmẹ́ta ní ṣe ní gúrù ha àwọn agbọ́n yé ń fi tẹ́wárí ìtàbí wá lo ẹ̀kọ́ tútù tá a gbé sínú ìsàsùn tó wá ń di ìpèsè tàbí wáyọnú àgbà wọn ipò tá a gbá wọn tán gba ìkòkò sí ijó abágbé nǹkan míì náà sí irú ipò bẹ́ẹ̀ kódà bá a lo ẹ̀kọ tútù kódà bá lo epo kódà bá lo ẹyin kódà bá lo sásùn kódà bá àbá gbé lọ oríta mẹ́ta bá a bá ti gbé nǹkan kan náà sípò táwọn ẹni tí ń gbé ẹ̀kọ́ tútù tá ń gbé lọ oríta mẹ́ta tá ń gbé tí wọ́n ń gbé nǹkan nì sí àsìkò tí ìbọn òun ọlọ́mọdé àkóso yìí. ẹ dákun àwọn ń gbé ẹ̀bọ lọ mẹ́ta iná fi wá inú kan wá protection inú kan wá ìṣọ́ra inú kan wá ìyọnú nígbà wọn wá náà ni inú pé pé á wọn ti fi á ìgbà ọ̀rọ̀ rẹ dàrúdé yìí ọtí ṣe àwọn àgbà ọtí tẹ̀sọ́ àgbà mọ́lẹ̀ àfikún pé kinní kan lórí ìtàlẹ́ta kí ló wà ó wà lọ́nà àwọn àgbà á owó ọmọ owó ọmọ kò rí sọmọ lọ níbi àfikún bẹ àwọn àgbà lọ́wẹ̀ tí wọ́n jogún ọmọ fún ọ yóò fi yí òun wá oore látọ̀dọ̀ àwọn sínú àtọ̀dọ̀ àwọn àgbà tó níjọ́ èyí ò bá wá gbẹ́bọ lọ sórí ìta mẹ́ta ó wá mú òwú dúdú ó mú òwú funfun ó wá mú eré ikú àbí orí ẹyẹ ó wá wé gbogbo ẹ̀ ó wá so kọ́lé ó wá ní eléyìí má darí kan ẹ̀dàgùn kí là ń fi má darí kan wá protection ni ìṣọ́ ni ìṣúra ni. torí tí wọ́n mọ́ darí kan ní pé àfogbójọ́ táwọn èèyàn bá ti ń gbá burú bọ̀ kò gbọ́dọ̀ mọ́ kan wà yí mọ́ mọ́ darí kan nù àbíkọ́ lọ́ọ̀ sí àgbélépọ̀tá àwọn tó ń gbé lórí ìtànẹ́ta náà gbà pé àwọn àgbà ni ó lè jẹ́ pé gbogbo ẹni tí bá ń korúkọ àwọn níbi kọ́mọdé kí ni ó kó mọ́ lọ́rí bá wọn lẹ́ṣẹ̀ ní kéńgbà míì bá bá gbé ẹbọ lórí ìtànẹ́ta tó máa ní kíníkan nígbà kó máa wọ́lù wọ́n pa ayé ọ̀kọ́lẹ̀ ìmọ̀ wí tí ṣọ́ ọ̀dà náà ní kíníkà ló bá pẹ̀lú ìmí níbi èṣù ọ̀dàrà kó máa lẹ́lù wọ́n pa kíníkà ọ̀dàrà ń já sí pé àwọn náà fi kíní wá pa burú tí bá ń bọ̀ kó padà ìwọ náà tí wọ́n náà wá mú ìtúwọ̀ ṣe back to sender àwa ní ìdí wọn náà ń ṣe yìí ọmọ ń bọ́ lọ ń wórogún rẹ̀ ọwá ń fún wa létí pé a ah, ṣé mo gbẹ̀bọ lọ sórí ìta mẹ́ta ni ṣebí mo so mọ̀ jì ni àwọn tó gbé lórí ìta mẹ́ta ń tán fẹ́ fi àṣìlù òun náà nìwọ náà fi yìí tó so mọ̀ jì ìwọ náà ṣe kí ni jàmá ọlọ́bí àṣìlù ìwọ tó sùn kan sáàrin ilé èyí wọn kan tó tó tó àwa ni kí ilé ilé ìtọ́gbéyà yìí ó ní à ẹ̀ nǹkan mọ̀ ni àgbélépọ̀ tánù ìyẹn ni pé inú ilé mi yìí ni mà wà àwọn ọ̀tá ló sì máa kú ní ọba wa àgbélépa ọ̀tá ẹnìkan náà wá gbẹ́bọ lórí ìta mẹ́ta pé gbogbo àwọn ọ̀tá mi sábà ní kìkìní kan mọ́ ṣe ó yá gbogbo ibi kó wọn lọ́jọ́ tí wọ́n gbogbo kìíní kan kó mọ̀ kò sí yàtọ̀ láàrin ẹ̀yìn méjèèjì ìlànà kan nú ẹ̀kàn ni à ń gbẹ́bọ lórí ìta mẹ́ta ni ó pọ̀ púpọ̀ jẹ̀mọ́ mọ́ bọ́lọ̀ wẹgbẹ́ kí wàá lè túmọ̀ mọ́ bọ́lọ̀ wẹgbẹ́ ìtumọ̀ rẹ̀ rí gbogbo ntọ́nà ń bá ti béèrè lọ́wọ́ wa pé ká ṣe fún òun gbogbo tó bá ti béèrè lọ́wọ́ wa pé ẹ máa ṣe kinní yìí fún èmi ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé òun nìkan ṣoṣo ló ní nǹkan náà ẹlòmíì ò gbọdọ̀ bá akẹgbẹ́ mẹ́. olùwàsánà Al-Qur'an ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ó lè mi ọlọ́wọ́ mo dáwọ́ àlùjànnú lásán àti àwọn èèyàn èyí tí mo torí ẹ̀ dá wọn ó náà nìkan ni mo wá ṣe ìjọsìn fún ìmọ̀lọ́wọ́ Allah subhanahu wa ta'ala lẹ́mìí nìkan ṣoṣo ó nìkan ló sì lẹ́kọ̀ọ́ sí káàkiri lóòtọ́ ó náà ní túnmọ̀ gbólóhùn la ilaha illallah kò sẹ́ni tó yẹ ká máa jọ́sìn fún ní ti kú lẹ́tọ̀ọ́ sí kò sẹ́ni tó yẹ ká máa jọ́sìn fún ní ti kú ní ìwọ̀ rẹ̀ léwa lórí àyàfi ta ni jàmá Allah subhanahu wa ta'ala ọlọ́lé mi nìkan mo wá lẹ́tọ̀ọ́ sí bá ti ń pè ní ìjọsìn ọlọ́nìkan ló ní. jẹ́sí ọlọ́nìkan ló ní o àpèjúwe tó lè tètè yé wa ó dàbí àwọn ìyàwó wa ni ẹ dákun ìyàwó tèmi èmi àti dálájọ ní èmi nìkan ni o ń bá ilé tọ́ba ta belebele àbá ọ̀sàgbápò ni o ẹ dákun ìyàwó tí ilẹ̀ yẹn àti dání àwọn nìkan ni gbogbo aráàlú gbogbo aráàlú láti jọ mọ̀ pé ah, ìyàwó kódà ẹlẹ́mí òdì àkílà bá ń rí ìbò nídìí ẹ̀tún mọ́ sọ yóò mọ́ gbogbo alámọ̀ báwa nìkan lá ní ìyàwó wa wọ́n lè láàyè lè má sálò lè àlà ẹni mẹ́mi àti yín ṣe lè kanra lórí pé yẹn kan kò gbọdọ̀ táfẹ́lẹ́fẹ́lẹ́ lọ́dọ̀ ìyàwó wa wàwàláhì lẹ́rìí ìlàhà ìlàhù àwọn tólúwa náà pè níjọsìn tó náà kèé jẹ́ kí nǹkan míì kẹ́ tó gbé nǹkan nìgbọ̀nà ọjọ́ nǹkan míì kò sí bí nǹkan náà ti lè wó tóbi tó ọlọ́wọ́ yẹn tẹ́kì ẹ̀ yíṣì pẹ̀lú yàn ẹ̀yin náà wo bó ti láàánú tó bó ti jọ́bù oníkẹ́ tó ó wá fún wa ní àyà kan àyà ńlá ní àyà o ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ẹ wá àyà yìí. àyà ọlọ́run sọ ní Al-Qur'ani. lẹ́yìn tó ti kọ́kọ́ sọ ní Al-Qur'ani pé inna Allaha yaghfiru dhunuba jami'an ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ onímọ̀lẹ́fọ́rí ẹ̀jìyàn àmọ́ inna Allaha la yaghfiru an yushraka bihi ilé bẹ́ẹ̀mí ọlọ́run wá orogún o ọlọ́run ní bó bá wù mí mo lè forí jì ẹni ní òtúbà la tún wí yìí o tẹ́lẹ̀ nígbà tí ọkọ̀ túbà náà gbogbo ẹ̀ṣẹ̀ ní túbà gbé kódà ẹ̀ bọ́ sáà wí iná bí yẹn bá túbà ìbọ́nà owó orogún lè yóò rà mú nínú ó ti máa padà bẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá wá túbà ẹ̀ṣẹ̀ jìnnà ẹja lè ẹmu tí ọlọ́run ló ṣe é níbẹ̀rẹ̀ ọlọ́run orogún ni pé yóò bá ti túbà inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run lẹ́mìí ọlọ́run ìforí jìyàn ẹjẹ́ fún alákòjú mi ẹnìkan gbéyà re. O wá gbé bọ́ sita gbangba wa gbe gbé saa sáàrin ọjà si ta jáyà re si òwò. ó sì ń báyà rẹ̀ sún gbangba mẹ́rin náà ọ̀daràn ní abẹ́lẹ̀ rí àdáhùn mọ́jàmá ó tẹ́lọ̀ àbí ò tẹ́lọ̀ eléyìí bú ni àbí eléyìí rí eléyìí bú ni ẹ̀yẹ́ máa wọ́n náà ọmọ náà ni àwọn àjẹ́ náà àwọn ìyàwó ọmọ náà ọmọ náà away iná straight away ayé ẹ̀gọ́ ẹ bá ń dìmú dáadáa o ẹ̀yin lẹ́sọ bẹ́ẹ̀ o èèyàn kan òun wá mú oúnjẹ ó wá sùn mọ́ra títí ní ìbá ti ń bẹ lára mi o kò sí aburú kan táyé kan lè fi mi ṣe mọ́ èyí tí ó mọ̀ sọ mi mo ti dì mọ́ra rẹ̀ délẹ́bù pé bó bá gbàgbé rẹ̀ sílé. Si bó bá ti dé abẹ́òkúta ìsì lọ sí lọ́rin yóò padà kódà ó bá ti dé ìbàdàn bó bá ti dé ògbómọ̀ṣọ́ yóò padà wá lé pé yóò ìgbọ́dọ̀ lọ láì mú dání yóò wá wá mú yóò ṣẹ̀ṣẹ̀ wá ẹ̀wù látò ògbómọ̀ṣọ́ yóò ṣẹ̀ṣẹ̀ wá padà lọ sí ni àbẹ́lẹ́rí <laughs> ọmọ àlìjẹ́ náà àwọn ìyá wa tó ń dámi ló lẹ́ẹ̀kún dáhùn mọ́ nìṣe ọmọ náà náà ni nígbà mú ní wọn dáhùn ìwòlà ń lọ ní pé ṣe nínú àwọn méjèèjì sábà bí ọmọ ànábì adámọ́ pé àtijọ́ àbí olóribú làwọn méjèèjì táwa lóye olóribú jù náà méjèèjì ẹ̀yìn yá wa àwọn méjèèjì ẹ̀ ìkọ́ sáà burú jù kan lọ ẹni ó bẹ̀rẹ̀ rẹ̀ sùn ẹni ó bẹ̀rẹ̀ ẹ̀dá àpòpá bá bí yín bẹ̀rẹ̀ nínú jáàmù ẹ mọ́ kọlu àǹsà yìí lẹ̀ ibi à ń lọ tí mo ti bá pèjú èyí wa. kẹ́rí gbogbo sẹ́ni ó gbé ya rẹ̀ ta tó bá ya rẹ̀ sùn tó já ya rẹ̀ o tó ṣe gbogbo ẹ̀ gbogbo ohun tó ṣe pátá ó dẹ́ṣẹ̀ wájú ọlọ́run ní ìbọ̀rọ̀ gbòrògbò. ó dẹ́ṣẹ̀ wájú ọlọ́run kò tẹ́kí ni jàmá kò bọ́lọ̀ bó ti ṣe òun yóò pọ̀ bínú ọlọ́run ọba ń bẹ́ o àmọ́ níjọ bá níṣẹ́ rẹ̀ kan tó kàn lọ ṣe pamọ́ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run kan lè wò pé á ah, bínú rẹ̀ ti bí mi tó pẹ̀lú orí burúkú tó dánwò láyé mo wá rántí pé wọn náà lọ ṣe báyìí káàmọ́ kóra rẹ̀ làlùjẹ́ náà aláì ńlọ náà inna Allaha la yaghfiru an bi bihi wa yaghfiru ma dúnà zàlíkà ìjọ bá ti yàtọ̀ sáà ń ṣẹbọ tó bá ti kéré nípò ẹ̀sìn sígbà ń ṣẹbọ olúwa ní ipò tó ń wà ní pé èèyàn lè ráforíjì lọ́dún ìní ọlọ́run èèyàn lè láwí o àmọ́jẹ́ rí tó padà wálé látò gbogbo sọ́hùn tó wá wá sí ìyà yí padà ní yànà padà kó wá lóun wá mú agbára tó yẹ kóun fi súra ọlọ́ni ààbọ̀ ah, bá ilé kú tó ní ẹ̀sọ́ ọ̀tún bá ẹgbàgbé rẹ̀ ẹ mẹ́sìn lè méjì o bẹ́ẹ̀ bá ti mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lára rẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́dọ̀ lẹ́ẹ̀wẹ̀ fún àbẹ́ ìwálẹ̀ ẹ faṣọ sí lára débi pé ẹ wálẹ̀ ẹ kírun sí lára débi pé ẹ mọ̀ wá bẹ èmi ọlọ́run pé kí n forí jìn ín ẹni bá tún bí ọ̀hún dé ẹni bá tún bẹ èmi ọlọ́run pé ikú oníjìrú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ló tún dára àwọn ànábì ọlọ́run tẹ́ dẹ́rú ẹ̀wò tó tọrọ àforíjì fáwọn bàbá wọn ọlọ́run ní ẹ́ ànábì Ibrahim dán òun fún bàbá rẹ̀ ọlọ́run ìjọba tún gbọ́ lẹ́nu rẹ̀ èèyàn wá pààyàn 99 títí ń bá àwọn ọlọ́run pàdé èèyàn wá lè pa èèyàn ọgọ́rùn-ún tí ó sì rà borí jẹ́ ọlọ́run a lè mọ̀ pé ìbọ́lọ̀ wúrubú yìí nǹkan ńlá ni jọmọ́ ọ̀pùlà wa fi ń ṣeré lé ní ohun ibi tó yẹ ká gbé ọlọ́run ọba wa sí àgbè síbẹ̀ mọ́ ìtọ́lọ̀ ń lò nìkan ló bẹ́ pé òun mọ̀ wà ń bẹ́ẹ̀ àwa ń sọ fọ́lọ̀ pé ọlọ́run ọ̀ tó wà ń bẹ́ẹ̀ ìtumọ̀ táà sínú ẹwà ń gbónà dáàmọ́ wí ọgbọ́ àràgbé àràgbé láyé ayé ò ṣe lásán ayé ò ṣe dágbé ẹ̀dàkùn ìjọ nù ya wa inú ayé la wà ní àbájúlé ọ̀run àdáhùn ẹ̀dẹ̀mọ́ inú ayé la wà torí pé ya wa ń bẹ nínú nínú inú ìyá wa táa wà àti bẹ́ẹ̀ni ti jòkó lẹ́ni àkókò wo la lágbára dùnú àkókò méjèèjì àkókò gbà táà ń ìyá la strong ni abakoko táà ti rìn lórí aye. ayé àwọn èèyàn dá mi ló mọ́ ìgbà táà rìn lórí so ìgbà táà wà nù ìyá wa lálẹ́ jù ìjọ àwa ń bẹ́nu ìyá wa táà ń jẹ́ ọ̀lẹ́lẹ́ ti gbà náà agbébẹ̀ lásán àbá agbébẹ̀ lásán gbogbo tó wá jẹ́ rísì ayé inú bẹ̀rún ló pèsè tẹ́bá ma àwọn awọ tọ́lọ̀ bí kọ́bà àwọn amọ́bẹ̀ àwọn awọ pẹlẹbẹpẹlẹ báyìí mọ̀ ní àwọn tí bíléèdì ò gbọ́dọ̀ kàn yíya lọ́nu ìyàwó wa mú omi gbóná orú òpá wá bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billah ìyàwó mú cold water òtútù òpá wá bẹ́ẹ̀ àgánmọ́ bẹ́ẹ̀ ìyàwó rìn inú oòrùn oní ó yà máa làágùn èmi àti yóò máa làágùn nù bẹ́ẹ̀ òjò ń pàyà wa dá ń bẹnú oyún ìyá ni ó yà máa gbọ̀n òtútù òmèmí àti àtọ́tò rẹ ọlọ́run ẹ wá wo alábùsí ọmọ ànábì àdámọ́ àwa dúró tọ́lọ́ nìkan ní obìnrin sóró nìkan ní sọ wa àdúró tọ́lọ́ nìkan bẹ̀rù níbi tá àti gbọ́n tá àti lóye tá àti nílàákàyè tá àti ní tá a lè ṣe àwa dàgbàlagbà tán àwa mọ̀ndáyé ń wí tán àwa kóró òfikírò òbí tiwa lórí pé má dàgbó lásán tálágbó tì nínú ìyá wa ṣùgbọ́n náà ní protect wa ẹtí lórí tá àwa lè produce nígbà tí ń bẹ láyé yìí náà tí àwọn bá ti sọ pé ìdíjì tí kìnnìkan bá dú bẹ́ẹ̀ a lè fò lé ká mọ́ sọ́lọ́ àbá àlésá lọ ìjọ kódà àtúkú omi yọ abá tó padà di kókó ìjọ tà ń bẹ ní kókó tà ń rákò dáadé ogbẹ̀ bàbá ń bẹ ní kókó ni ọ̀lẹ́ tún ni wá ń gbà náà ìgbà tí wò là ń lò ìfúnpá wò là ń lò àsokọ́ wò là ń sokọ́ àrìmọ́lẹ̀ wò là ń rìmọ́lẹ̀ ń gbà náà tí alágbára níjọ́ náà lọ́hùn àwa dìta wá dìta ìdàdì wá àsìkò ńlá wá ní àfi ká mọ tẹ̀lé ká mọ gbára lé nǹkan ní ìlẹ́yìn Allah olúwa sì béèrè gbára lé lọ́wọ́ wa ọlọ́run ọba ní wa 'ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run ní gbogbo ẹni bá mọ̀ fóun fẹ́ gbàgbọ́ sí ní ọlọ́run tí ó bá gbára léèyàn níbi gbogbo nǹkan ìgbára lé èmi ọlọ́run nìkan ló gbọ́dọ̀ jẹ́ níbi àyà ní inú Kùránì kan náà ni olúwa tún ní wa 'ala Allahi

ọ̀tọ̀ là yẹnu ayé ọ̀tọ̀ là gbélé pọ̀ sá ọ̀tọ̀ lẹ̀ yọnu àwọn àgbà ọ̀tọ̀ ní ká mẹ́tẹ̀ẹ̀tọ̀ àgbà mẹ́lẹ̀ gbogbo àwọn ọ̀dà àdáta kóra wá sí ẹ dákun àwọn àgbà tá à ń sọ ohun ta ló ní wọn àwọn àjẹ́ tá à ń sọ ohun ta ló ní wọn àwọn oṣó tá à ń sọ ohun ta ló ní kápá wọn ọba tó nìkan pa àwọn yìí ló yẹ ká gbára lé òun ká fọ̀rọ̀ wa lọ òun ká fọ̀rọ̀ wa mà ó wá tún